ẹ máa fi túyàn lẹ́ni lójú ẹ̀yin ló lè àṣírí wúlò fún ẹlòmíín sàṣejẹ kò ṣiṣẹ́ hmm. ẹ má máa fi epo ṣe àṣejẹ mọ́ tí ò bá mú túláàsì dání. káwọn máa fi epo ṣe àṣejẹ mọ́ tí ò bá mú túláàsì dání òrí hmm. dá púpọ̀ tàbóròró. òrí àbóròró. Hmm. Eh, ẹ ń bá àwọn àgbàlagbà ẹ ń bá àwọn àgbàlagbà pín epo jẹ ni. so wọn ó ti mọ̀ pé eléyìí fẹ́ bọ́ mbẹ́ owó ti dé mọ́tàkùn òwò bá ń dàbí òrí òrí lábẹ́ fi sọ̀rọ̀ nípa èsè èsè èsè yìí náà fi ń ṣe òrí. èsè náà fi ń ṣe òrí ọtọ̀mù òrí. o lè fi ṣe òrí o lè fi ṣe ọbẹ̀ yìí jẹ tó bá wá rí mọ́ o lè lo epo náà ẹ̀ ń sọ̀rọ̀ epo làá fi ṣe ń jọun hmm. ìgbà tí a rí pé wọ́n ń díyàn lọ́wọ́ làwọn ń lo òrí tàbí òróró hmm. o lè ròró kúlí o lè ròró ẹ̀pà o lè ròró ẹni ọ̀ẹ̀ kó o fi ṣe ọ wàá ṣe ó jiná fi yọ̀ díẹ̀ sí hmm. no matter the taste ṣàdúrà sí i ìwọ ọlọ́run lànà rere kò mí kémi náà orí tajé ṣe hmm. iṣẹ́ ìwúdọ̀ bá ń ṣe ọba àdó sí ọwọ́ ọba àmọ́ tajà hmm. ọba àjẹ́ oníṣẹ́ ìjọba bẹ́ẹ̀ bá ṣe yóò rọ̀ náà lọ. yóò rọ̀ náà lọ tó bá ṣe ẹnu jọ́ tó bá jẹ́ mọ́sùn bóbi jọ náà hmm. kò jù bá lọ mo ṣe kọ̀ jẹ́ irọ́ ni àwọn èèyàn dẹ̀ wò adúgbò lọ́dọ̀ ọlọ́run àwọn tó ṣe oní pẹ́pẹ́yẹ tí wọ́n dúpẹ́ fọlọ́run ah, tí wọ́n ṣe ẹbẹ̀ ilé wò wọ́n sì dúpẹ́ fọlọ́run gbogbo àwọn tó wọn ìpè tiẹ̀ ti pọ̀ ẹ dákun ajé olókun kí ló jẹ́ ajé olókun mo ní à ajé olókun yìí ní one million láyé ìjọ o. o ní one million láyé ìjọ. owó ẹyọ ní thousand hmm. cowries yẹn hmm. thousand nígbà yẹn tí wọ́n bá ti eh, tó bá ti dìmọ́ ẹran tó wá látòkun ìgbìnbẹ́nu tí ẹ̀mí ẹ̀hún ní one million ìjọun hmm. òun ni òbí gbà tí àwọn ọba ní máa ní lọ́wọ́ àwọn alágbára èyí eh, gbà tí ọba ní bílíọ̀nù lọ́wọ́ eh, ẹ̀ẹ̀kan ní ìsìn bílíọ̀nù bílíọ̀nù owó ẹ̀yọ ló gbé ìyẹn ń pè ní ajé olókun àmì adé hmm. òun la dé tí wọ́n ná jọ nígbà tó owó ẹyọ dé owó ẹyọ ni owó táwọn bàbá wa ná jọ kó òyìnbó tó dé báwo ló ṣe wá sọ pé òyìnbó dé wá gbẹ́sìn wá ọ̀nà kí wọ́n bàbá tèmi rùn òyìnbó bàbá tó mọ̀ pé wọ́n kọ́kọ́ ti tẹ́gbà bàtà òyìnbó tó dé hmm. wọ́n bá fẹ́ ta ọ̀gẹ̀dẹ̀ wọ́n fòkúta sí òkúta mẹ́ta ẹni ẹ̀kọ́ sì ní jígbé nígbà wáṣẹ̀ ẹ tó ní aṣọ tí yóò fi rọ́pò rẹ̀ yóò fi síbẹ̀ aṣọ tó hùhù yóò gbọ́ bẹ̀rẹ̀ yóò fi tọ́jú àwọn ọmọ tiẹ̀ kò sólè nígbà wáṣẹ̀ nígbà tí báyé sì ti dà ní ìsìn gẹ́gẹ́ bí kúmọ́lá máa ṣe ní ìsìn báyé ti dà ní ìsìn hmm. a máa ṣiṣẹ́ ètò lórí rẹ̀ báyé ti dà níta lè fi gbáyé ìsìn níta lè fi gbáyé ìjọhún tàpapọ̀ ah, níta ń sọ yìí. báwọn bàbá ṣe ń gbáyé ìjọhún gbáyé ìsìn. bẹ́ẹ̀ni hmm. báyé ti dà ní ìsìn tó bá di etí ń bọ̀ tá a bá ṣe mhm. a wàá ti ṣe ìdáhùn ní palaba wọn. Hmm ìdá ahun ní palaba ahun a ṣe lójú wọn a ṣe lójú a wà á rìkọ́dù ẹ̀ láìf olódùmọ̀rì ẹ̀ wá pẹ̀lú wa o ọlọ́run wọlé àmì Muhammad yóò mọ̀ dáàbò rẹ̀ gbogbo àtọmọtọmọ mo tara bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn ládéládé ilẹ̀ Yorùbá hmm. ẹ kú gbìyànjú hmm. ẹ túbọ̀ ṣe ra yín lóṣooṣù ọwọ́ hmm. olódùmọ̀rì ẹlẹ́dàá bàbá yín tó gbé yín dépò bàbá yín yóò dúró tì yín kalẹ̀ gbogbo ẹ̀yin aládé Yorùbá yín bàbá wa ẹ̀yin ìyá wa náà tẹ́ ẹjọ́ lórí láàfin kò sí ọba láìsí olórí ẹ dákun ọlọ́run ó dúró tí àwọn baba yóò dúró tí yóò dúró tí àwọn baba tiwa náà dálẹ́ o ẹ bá dúró tí àwọn baba wa o ẹ má jẹ́ kó rí adé ọkọ́ kàn hmm. ogun ìta ń já lọ ẹ̀ á ṣẹ hmm. agbára ọlọ́run yorùbá kì í jagun àìṣẹ́ hmm. yorùbá ó ṣẹ́gun olódùmarè ọwọ́ pẹ̀lú wa odò àdó tí wa agbára tá a fi ṣe láti yẹ ọlọ́run ṣe fún wa wàá sì kí rọrùn tá a fi ṣe ọlọ́run ṣe fún gbogbo wa olódùmarè ọwọ́ pẹ̀lú wa o ẹ̀yin ọmọ yorùbá tẹ̀ ń bẹ lókèèrè àtẹni ọ̀faramọ́ Hmm. tá à ń sọ àtẹni tí ò fara mọ́ hmm. gbogbo yín náà kọ̀sẹ́ ní tá a ta dànù ọlọ́run ó dùn ti gbogbo wa gbogbo àwọn tó kù díẹ̀ káàtó ọlọ́run ọ̀rọ̀ wọ́n lọ́kàn gbogbo àwọn tó da ẹ̀sìn papọ̀ mọ́sá ọlọ́run fi yé wọn torí àlẹ́ pé wọ́n ṣèyàn míì hmm. gbogbo ọ̀kan náà ní à ìyá kan náà ló bí Yorùbá bàbá kan náà ló bí à ìyá kan náà láti jọ ń jẹ pẹ̀lú ògọ́lọ́ ẹ̀ kéré oko délé bàtà àti dakaluku yín lẹ́sẹ̀ olódùmarè yóò bá yín bòròrò tura sí ọlọ́run ó dùn tí wa ẹni ìyàwó rẹ̀ ń dà láàmú ọlọ́run rọ̀ lọ́kàn ẹni òun náà ń dà ìyàwó ẹ̀ láàmú ọlọ́run rọ̀ lọ́kàn ẹni tí orí ti fẹ́ ọlọ́run fún ẹni orí ti fẹ́ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ o ó dìgbà ti fẹ́ o yóò fẹ́ bẹ́ẹ̀ tó awuyare ewu tiẹ̀ kọ́mọ́sẹ̀ ó kọ́ tèmi ní alhaji dr suleman lawa alẹ́gbẹ̀jì gbogbo olú hmm. ó kí yín lẹ́ẹ̀kan sí o akudede àkókò yìí o hmm. fẹ́ni ẹ bá fẹ́ rí mu wà lÓgbómọ̀ṣọ́ ẹ mẹ́wàá lọ́jọ́ Àlàmísì ẹ sì mẹ́wàá lọ́jọ́ Jímọ̀ gbogbo ìyàwó tẹ bá wọn tẹ bá ti bọ́ọ̀lù lógúnmọ̀sán ẹ kà sọ fọlọ́kadà kẹ kó lìdí lọ́dọ̀ mi alẹ́ lọ sọ́dọ̀ alájú tìmọ́ni ẹgbẹ́ jí gbogbo lógúnmọ̀sán wọn máa mú yín lọ́dọ̀ mi ṣe é gbọ́ báwọn látàgò mẹ́sàn-án dàgò méjì ọ̀sán ni ẹ má bínú ìwé ẹgbẹ́ ẹlẹ́sẹ̀ wa àgbẹ̀ ọ̀nà pọ̀ ni irú ẹ̀ náà lẹ rí i ó dàbọ̀.